tàbí pé TMC tún ní àwọn. billahi sami'ul alim minash shaytanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi wa kafa wasalaatu wasalaamu ala rasulillahi mustafa muhammadin wa alihi wa sahbihi a'immatil huda wa masabiqid duja wa man bihi muqtada fahtada ila yawmiddin مشاهدي الكرام مستمعي الأعزاء asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu. a dúpẹ́ fún ọlọ́run ọba tí ó sọ wá di oṣù ramadan ti ọdún fourteen thirty four yìí ọlọ́run kò ń ṣàgbálẹ́sìn fún wa kó má ṣe lé ní ọkọ̀ òkú fún wa àtúnkí ẹ̀yin olùwọ́ olùgbọ́ wa nílé kó àbọ̀ sórí ètò yín ètò wa ètò ogun mùsùlùmí gbàgede firdaus tí a fi ń ṣe ramadan tafsir eléyìí tí àjọ mùsùlùmí di muslim congress ìpínlẹ̀ rẹ̀ ṣe onígbọ̀wọ́ ètò ń dé sí ojú ìwòran yín ní àkókò yìí ní iléeṣẹ́ yìí àlẹ́ ni a tún ti dé náà láti tẹ̀síwájú níbi tí a sùn sí lánàá níbi tí àwọn afáwọ̀ àgbà fún àjọ mùsùlùmí tí wọ́n tún jẹ́ mufti àgbà fún àjọ Conference of Islamic Organization CIO káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tẹ́tí bá ní ṣàlàyé alukoran nínú oṣù alukoran àti àbágbàgbé orí agbọ́nitàwà òun náà ni ọ̀rọ̀ nípa tafsiri àwọn ayat ẹlẹ́ẹ̀kejìlélọ́gbọ̀n pàápàá jùlọ nínú Suratul Isra ustaz ibanisalamu sí àwọn alábi. salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salam wa rahmatulahi wa barakatu. àwọn ustaz abdulkulẹ ṣáfi náà ní ẹgbẹ́ wọn ní ẹgbẹ́ ọ̀tún wọn lọ́hùn òun náà ní àfàwà jánásì imam abdulhafiz abdulaziz asalaamu alaykum. wa alaykum salam wa rahmatulahi wa barakatu. kí a tó tẹ̀síwájú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله العظيم الله أكبر آه ني ني a tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ṣìnà ọ̀rọ̀ àgbèrè tí ó ti di mẹ́ta tó bọ̀ láwùjọ tó da ìrú náà ni wọ́n bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ lọ bismillah ta'ala. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وقائدنا ومرشدنا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى وعلى سائر الأنبياء والرسل وعلى آله وصحابته أجمعين وتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين بعد ọpẹ́ ni fún ọlọ́run bàbá Allah alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah apárí ọpẹ́ ẹgbẹ̀gbẹ̀rún alhamdulillah rabbil alamin a tún fi àsìkò sáàdì ọlọ́run bá kó ní ọ̀dọ̀ èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé kọ́nà tí kọ́ra ìlú ṣayé wa bákan náà lájẹ́rìí pé nu sánmà àtìlẹ̀ àní ọlọ́run bá mí ìjọ náà lọ ajẹ́rìí pé àníwá Muhammad sallallahu alaihi wasallam aṣíwájú wa ni àfáà wa ni atọ́nisọ́nà wa ni ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kọ́ mẹ́fà ní Muhammad bẹ́ẹ̀ náà látọrọ ìkẹ́ ìgẹ̀ fáwọn ànábì ọlọ́run tí wọ́n ti jí sí ọlọ́run àti gbogbo ẹnikẹ́ni tó gba ànábì gbọ́ tọkàntọkàn tó bá ìlú àwọn tí wọ́n bá lùgbà àtàǹgbò ní as-sahaba was-sahabiyat àwọn ọkùnrin wọn àwọn obìnrin wọn àti gbogbo ẹnikẹ́ni tí ó fi ojú ọ̀nà lé tó fẹsẹ̀ lójú ọ̀nà wọn títí tọ́lẹ̀ fi jogun lé ayé ti bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọba gẹ́gẹ́ bí ibi tí àbọ̀rọ̀ náà ti sí ní àná fún àwa tí a láǹfààní àti máa gbọ́ ọ̀rọ̀ yìí lọ a ó rí i pé àyà yìí à ń yẹ̀ wò kí ni ọ̀rọ̀ tí àwọn àfẹ́ẹ̀sìn sọ àgàgà alimufasirun àwọn tí wọ́n máa ń ṣàlàyé àlùkùránì ọ̀nbẹ́nu wọn àwọn àfáà síwájú tí wọ́n ti lọ ti pẹ́ bíi àfáà wa imam Ibn Jarir at Ibn Kathir Kutubi rahimahumullah ajma'in àti àwọn àfá àtúrí pé wọ́n jẹ́ àfá àsìkò yìí tí wọ́n sọ tí wọ́n sọ nípọ̀ máa ná tí wọ́n sọ wọ́n sọ nípọ̀ mọ́là wọ́n rán wa létí àná wọ́n sọ̀rọ̀ ìdí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ fún wa wọ́n ti rán wa létí ọ̀la gẹ́gẹ́ bí àfá wa bun sọ́bù at-tahrir wa tanwir àti àbáwa Sa'id al-Hawa Sa'id al-Hawa tó ṣe al-Assas fi tafsir àti àbáwa Zaid Qutb sahib bí Bilal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà wà fa ibi tàwa fi ọ̀rọ̀ náà ti sí ni ọ̀rọ̀ Sayyid Qutb rahimahullah nígbàtí ọlọ́ba tó pé wala taqrabu. wala taqrabu zina. ọlọ́lẹ̀ gbọ́dọ̀ súnmọ́ ìwà àgbèrè tá à ń pè ní sinna. innahu kana fahishatan. dájú sinna yìí ó jẹ́ ìbàjẹ́. wa sa'a sabila. sí ojú ọ̀nà ó sì burú lójú ọ̀nà náà ó wá ní ìnàfi zina qatlan ó ní ń bẹ nínú sinai kí ló bá débẹ̀ ní pé ó ní tí a bá wò ó ọlọ́ọ̀bà àlekọ́lá wàmìnà náà yà ní kọ́tìlà òlà ìlà náà yà zina ó ní tá a bá wò láti ibi kọ́lọ́wọ́ bá sọ pé ẹ má pa ọmọ yín tí débi pé ẹ sì má ṣe sìnà ó ní wà bayna kọ́tù. wà bayna qatlil awlad wà zina shilatun wà munasaba. ó láàrin kéèyàn pa àwọn ọmọ àti káṣí sìnà ó ló ní àwọn àsìkò torí ẹ̀ lọ́ba àbílẹ̀gọ́lá ló fi mú wá tẹ̀léra wọn torí pé tọrọ ọ ayálùkọ́ ànìkẹrẹ́ àwọn abájá pé sílísílà ni bí chain tó kọ́ra wọn báyìí ẹ má pa àwọn ọmọ yín ẹ má sì sìnà ó ní àsìkò tó nípọn. وقد توسط النبي النهي عن الزنا عن قتل الأولاد بين النهي بين النهي عن قتل الأولاد والنهي عن قتل النفس. ó ní bákan náà tabatu ṣàkíyèsí bọ́lá ti tu ọ̀rọ̀ yìí ìtọ́wá síwájú ẹ má ṣe sìnà ni ẹ má pa ọmọ yín ìtọ́wá tọ́wá lẹ́yìn ẹ̀ ni wípé ẹ má pa àyàn ọlọ́run wá fi ẹ má ṣe sìnà sáà ni ẹ má pọ̀ ọmọ yín ẹ má pa àyàn ó látòrí pé yẹn náà tó rẹ̀ ó tó ní àsìkò inú títò Al-Qur'ani Karim tó yẹ kí àwa àfà tá a bá ń bá wọn sọ̀rọ̀ kásàkíyèsí tó wà láwọn akéèdọ́ fẹ́ máa ṣe yìí a rí pé gbólóhùn kọ́tìl ọwá pípa ọwá nípa ọmọ kọ́tìl ọwá nípa ẹ̀mí tó yàtọ̀ sọ́mọ èèyàn náà wàkọ́ inna fi zina qatlan. wọ́n tó rí pé sinna yẹn náà tábàwò dáadáa tí a bá fojú inú wo a rí pé ìpààyàn náà ló náà. min nawahi shatta. ó láwọn ọ̀nà tó gbàjọ tó gbàjẹ́ ìpààyàn ó ṣiṣẹ́ àwọn ọ̀nà ni wọ́n fẹ́ máa fọ àlọ́kọ̀ kan káwọn àwa ronú sí. innahu qatlun ibtida'an. ó nípìnlẹ̀ gan-an pípa ló tá a bá kọ́ wò nípìnlẹ̀ ìpààyàn ni. لأنه إراقة لمادة الحياة في غير موضعها في غير موضعها wọ́n lọ́pọ̀ bẹ̀ ni pé nǹkan ọkùnrin wa tàbí nǹkan obìnrin wa tó lè pé ó ní ibi tó yẹ ká dà obìnrin tó bá so ìgìlé lórí ìlọ ẹ̀kọ́ da nǹkan sábẹ́ bẹ́ẹ̀ náà lóbìnrin gidi tó bá jẹ́ mùsùlùmí ẹ̀rí ẹni ọba so igi lé lórí iná àlọ ẹkọ gbà láìkọ dàǹkà sí abẹ òun ṣùgbọ́n sínú ìdá nǹkan tí sẹmí tí dọmọ kádàsá èyí tí ọ̀tọ̀ sí pípa ni. yatba'uhu ghaliban ar-ragbatu fi at-takhallusi min atharihi bi qatl al-janin qabla an ó ní ẹwà rí ó ní tí yọba tẹ́ yí pé ọkùnrin àtobìnrin bára wọn sùn lọ́nà àìtọ́ tó wá ti doyún gbàrà báyìí níjọ́ ẹni tí ó sì fún níro tí ó fún níro kó doyún lóbìnrin ṣẹ́gun ṣẹ́gun ó ti ṣẹlẹ̀ a ní kí ló ṣẹlẹ̀ ní ilé ìgbòsùn náà ó sì rẹ̀ sí wà lọ́wọ́ o wọ́n kàfẹ́ sí o ó ní tí kọ́ ṣẹlẹ̀ tí kọ́ wá sọ́kàn ọkùnrin tó bá gbọ́ pé obìnrin tó ń bá sọ lọ́nà ẹ̀tọ́ dóyún àtòbìnrin tá a bá sọ lọ́nà ẹ̀tọ́ oyún dé o ìjọ ọkọ̀ wá sí an tẹ́ ẹ bá kó ọgọ́rùn-ún obìnrin sílẹ̀ mọ́kàndínlọ́gọ́rùn-ún wọn ni pé ọ̀nà wo lágbà yóyún ìdáná kọ́bílá yàtà kàlà kó tó dọ́mà ní tí ó máa ronú ìní ìfàǹgbà míì tẹ́lómí ọlọ gbé nǹkan jẹjọ padà kú pálọ sẹ́yìn ni ẹ̀rí ó ní tí kọ́ wá ní ẹ̀kọ́ tó dọ́mà àwọn bá dà án yàtà kàlà pa àbí ìgbà bá jẹ ẹ̀dẹ̀dẹ̀ afẹ́ǹgbà míì bá ẹgbà bá dà án ẹlọ yọ kódà kó sùn márùn ẹyọ dànù kọ́bílá mọ̀ òlìdì sọ́kẹ́ tó bì àwọn bá dà mọ̀ òlìdì. kágbàdàn bá jẹ ìbítẹ́ náà nítòkù ni pé ẹjẹ́ àlọ́jọ́mọ inú ẹ̀rí. fàyidà tọ́ra túríkà lìjẹ̀ní lìhàyàt túríkà fìlàgàlì lìhàyàt ń ṣẹ́rì rọ̀. ìgbà lẹ́ẹ̀fìrí ń gbà mí ẹ̀wẹ̀ ẹ̀ kàn bọ́ ọmọ tí ń ké létí odò létí kàga létí kànáà lákìtàn hmm. wọn ni wá sọ bẹ́ẹ̀ ni torí pé kò tẹ́ ìyá tó lóyún àti bàbá tó lóyún kò tẹ́ wọn lọ́rùn tó gbé wọn mọ̀ pé àwọn ọ̀gbọ̀nà ẹ̀tọ́ para wọn sùn lẹ́yìn náà tí wọ́n bá jọ wá gbàgbé kọ́mọ ẹ̀ máa sẹ̀mí lọ gbàgbé òkè wọ́n gbà kọ́mọ sẹ̀mí lọ wọ́n lẹ́rìí pé rúgbèsè ayé àwọn bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àyàdó ṣẹ̀rí rẹ̀ ìṣẹ̀mí burúkú ọ̀hàyà ti mú yìí ná ìṣẹ̀mí ẹni àbùkù torí pé ìgbà mi bẹ wọ́n ní ọkùnrin tó fún obìnrin lóyún olóhùn ọgbóyún olóhùn hmm. ọgbóyún ọmọbìnrin jáde pẹ̀lú yìí rè kò tí ì gbangán adé gbólè tọmọ wọn lọ gbé fún yẹ grama náà mọ̀ pé ọmọ títónù hmm. olórí ònù ọmọ àbíkẹ́ ònù hmm. níbo ló bímọ láti ah. rí mu lọ́wọ́ ni lórí owó tó kú tó sì fún lọ́yún kò gbọ́ yín. <laughs> àwọn ajá bí náà wọ́n jẹ́ yọjú ó ìsọfún ilé wọ́n ní ọmọ yóò máa sẹ̀mí yẹpẹrẹ tí bàbá àti ìyá yìí tó wá fún nígbà tá a ti yẹgẹrẹ kó lè fi pé wàlá takrabu zina. innahu kana fahisha wa sa'a sabila. fahiya hayatun mudniya fil mujtama ala nahwi min anha. wọ́n lè wà rí irú àwọn ọmọ yìí ní àwùjọ ọmọ ẹ̀dẹ́ nìyàn. Ọ̀húnmá àǹtẹ̀ sẹ́lá. Àyédáadé wà yìí, ìrọ̀rùn dé láti rówó dókòwò ṣòwò jèrè lọ́nà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 àwọn ajá ń bí náà wọ́n tẹ yọjú ó sọ fún ilé wọ́n ní ọmọ yóò máa sẹ̀mí yẹpẹrẹ tí bàbá àti ìyá yìí tó wá fún nígbà tá a ti yẹgẹrẹ kó ní pípé wàlá takrabu zina. innahu kana fahisha wa sa'a sabila. fahiya mujtama ala nahwi min anha. wọ́n lè wà rí irú àwọn ọmọ yìí ní àwùjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìsẹ̀mí ìsẹ̀mí ìbà ìsẹ̀mí burúkú náà máa jẹ́ wọ́n sì máa jẹ́ aburú fáwùjọ. adáfi ìjà ni. àkọ́kọ́ nù àpẹẹrẹ kanu pé iná fi síná ọtí láàánú ọdún wa tó wò lọ́nà míì. wàmí náà híyàtìn. wọ́n wà kọ́tìlùm. wọ́n wà kọ́tìlùm fi súratin ukhra. wọ́n dábàá tó wò lọ́nà míì tó yẹ tó bá ṣe tó wò yìí lẹ́yìn tẹ́ ẹjọ́ lóye ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ó látòrí pé àwòrán míì tó ń bẹ lọ́nà tó tó wà tó tó ń jẹ́ ìpààyàn. qatlun lil jama'ati allati yafshu fiha. ó ní gbogbo àwùjọ tó àyè pé báyìí là ń gbà fẹ́rẹ̀ ẹni tí ò sí ètò kásòyìgì ní ìlànà ọlọ́run ó láwùjọ yẹn náà àti pa. pàtàkì hmm. ìrọ̀lẹ́ ansab. ó láwùjọ mẹ́ni pé ìran yọmọ sọnù àwa náà sì mọ kò ìran wa nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ nìyàn a mọ kò ìran wa nínú ìgbésí ayé àwọn ẹlẹ́sìn ọ̀rọ̀ ìran tí a bá fẹ́ tí a bá fẹ́ pọ́n èèyàn lé a pọ́n látara ìran rẹ̀ tá a bá fẹ́ kan èèyàn lábùkù a kan lábù látara ìran rẹ̀ àgánà Yorùbá wọn dà bí ọ ọmọ ta ni wọn lù yìí níbo làdúgbò yìí wọ́n mọ ìrankíran ẹ̀ wọ́n lọ́fẹ́ mọ́ bá sọ̀rọ̀ níbi tí yóò bá pọ̀ ìran létí lọ́pọ̀ tó wá sẹ́yí pé ọ̀tọ̀ ọmọ yìí rẹ̀ kò níran ó ti sọnù ọmọ tó fún lóyún ìran báyìí ni ẹbí rẹ̀ rí ṣùgbọ́n bí ó ti lọ fún lóyún lọ́wọ́ ọ̀tọ̀ ni àti pé bóyá ìyàwó ìyàwó lọ fún lóyún wọ́n ti ẹ̀mẹ́ tó ní gan ìgbà mi ń ni so sì serious sí mi nìkan mọ̀ wá ń ṣe mọ̀ pàdé síkò mo pàpọ̀ owó sí àbọ̀gbàgbé ni ọ̀yìn kí ń kọ́ bọ́lá náà wà náà yóò pín ọmọ ká lọ́nu pé wá lè mi nìkan níbó ni gbogbo aná láti máa èmi ìrù pé mi nìyẹn o ló lè mi ṣe fàtẹ̀dí ìròyìn ansab wàtẹ̀tẹ́lì tó dì wọ́n bá kan náà ni ìran wà mara wọn kò ní kò ní yẹn jùmọ́ ẹgbọ́n ọmọdé bàbọ́ fún ní ara mi sọ fún ayé pé ayyama imọ̀rọ̀ àti ayyama mọ̀rọ̀ àti gbogbo obìnrin tó wá gbé wọnú ẹbí kan ọmọ tó pé ẹbí ẹ kó bí fún ó ní ọlọ́run bó ṣe yóò ṣe àlìjẹ́nà léèwọ̀ fún náà wàtẹ́fì wọ́n ni yóò wà bí aburú kan aburú náà ni pé ìgbẹ́kẹ̀lé ìfinútánra ẹni tangon trust yóò dé tọ́sọ̀nù pé mi ò jẹ́rìí ìyàwó mi mi ò jẹ́rìí ọkọ mi mi gbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ lẹ́yìn náà ọmọ náà dáadáa bí àmà òwe sí mi mo sì bímọ yóò wà dé pé yóò wà kó ọgbẹ́ ẹnu láéláé sí ọkàn ọkọ nítorí ọmọ mi sì lélẹ̀ tọ́mọlúàbí bá náwó lé lórí iná olé pẹ̀lú ìbànújẹ́ ni tó pé kò ní kò ní ìgbẹ́kẹ̀lé tó sì pé nígbàdá ń sọ ọ́nú òkúkúlẹ̀ ọ̀làdì táàtì sọlọ inú tẹ̀sí wá ń bí násán òun náà ni ìsìbáàtò násán ẹ̀rì káfíìn rẹ̀ pé bàbá tó bímọ ló bímọ yẹn kó sì gbàpọ̀ ló ń bì ẹ̀rì tí ó náà nàbí sọ pé gbẹ́nikẹ́ni tó yẹ pé òun ló bímọ lọ́pin tó wá pé rárá o mẹ́kàn bí tó sì jọ olóòlò ní lójú rere ọlọ́run lálẹ́kà bóbi ò sì gbọ́dọ̀ gbé ọmọ wá bọ́ ọkọ̀ ọlọ́kọ̀ bẹ́ẹ̀ náà lèyàn náà gbọ́dọ̀ sọ pé mi kí mo bí ọmọ ìdógbò olóòsì bóbi ẹ̀sùn lóyún wa tatahallalu ìgbà mí ń bẹ ẹbí dájọ fara ẹni ń bẹ ẹbí ìyàwó mi àtẹbí mi wọn ṣàṣepọ̀ nígbà tá a bá ti fẹ́ra wa àjọ kan tó dé gbọmíjọba bá tó gbọmíjọba ti dé tó bá ti dé tí mo wá ní mo kẹfì ìyàwó ìrìnrìnkùnrin ìdàrúdé àárín mi yọkọ̀ dàrú náà yọ wọ àárín kan àwọn ẹbí méjèèjì àwọn àǹfọ́ àwùjọ nù àtọ̀wùjọ ìyẹn náà rí ọtìlú ìjàmà. fàtẹ̀ntẹ́hì ìlàmà yushbihu al-maut bayna al-jamaa. wọ́n níbi jọ́ padà wá parí sí ni pé ìǹtọ́jọ kú tó súnmọ́ kú nígbà tá bàbá rẹ ní sí tá à ń sọ̀tẹ̀ àwùjọ gẹ́ òní gbádùn. ọ̀nà kan nù wọ̀wọ̀ kọ́tìlù lè jẹ̀mọ́. min janibi akhar. wọ́n ní àdàbàtúfojú mi wo tó jẹ́ ikú fáwùjọ pàtó apàwùjọ run ni. if inna suhulata qada'i shahwa an tariqihi yaj'al al-hayata az-zawjiyya nafilatan la darurata laha. wọ́n tó gbọ́dọ̀ bá ti gbẹ́ abáti gbà láàyè ìwà sílẹ̀ kéèyàn kan gbádùn lára ara wọn nìkan kò jù bẹ́ẹ̀ lọ wọ́n ní ta padà rí pé ìsẹ̀mí ayé lọ́kọláya kò ní nítumọ̀ mọ́ bọ́bá wù mí ni àdínáfílà kò need bukadiri tí gbàbọ̀ adiri tí ó fi gbádùn bẹ̀rẹ̀ láàdọ̀rúra láàdọ̀rúra tàláhà ah, kò í sọ̀rọ̀ yàn kì fẹ́yàwó kì í sọ̀rọ̀ kì í lọ́kọ na ló jẹ́ kan Cairo Conference 1994 ti population ọ̀rọ̀ ká máa dín population kù wọ́n ní ń kára wọn wá yá àlọ́gbà ìwòsàn ní Europe ní Germany wọ́n wà ní hospital gbogbo àwọn tí wọ́n wá jẹ́ nọ́ọ̀sì tí wọ́n kọjá lọ́dọ̀ àwọn ń bẹnu wọn ọmọ ogun ọdún ń bẹnu wọn ọmọgójì ọdún ọmọgójì ọdún lé márùn-ún ìtọ́ àádọ́ta ọdún tí wọ́n bá béèrè pé kí wọ́n bá ń lé miss miss ah kí ló dé wọ miss miss miss ah ó dúró pé lẹ́yìn àyàtà zawjiyya tukallim. ìyá zawjiyya tukallim. ìyá masuliyya. bọ́dì ni. àdàkálẹ̀ ni masuliyya pé bọ́dì ni kí n sọ pé mo lọ́kọ kọ́ máa dì máa ní pé níbo ló ní. níbo ló ń lọ. oúnjẹ ńkọ́ kí n tó máa mójútó ọmọ wàhálà ni kí nǹkan gbádùn tí wọ́n bá ti sinmi afẹ́ gbádùn hello gbogbo friend ẹ̀ need ń bọ̀ ni wọ́n sì parí táwọn parí wọ́n torí díẹ̀ nígbà abájẹ́ gba sínú láàyè láwùjọ. yaj'alu al kò sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀. wọ̀yẹ́ ṣe àlùlẹ̀ ó sọ́rọ̀ tẹ́bí atan làdá àyà ilẹ̀ ìhà. wọ́n ní yóò wá sọ pé ìgbẹ́bí kalẹ̀ di ẹrù kejì ó tẹ̀ ní bùkátà sí bẹ́ẹ̀ sì ni usra yìí. wal usra hiya almahdin as-salih lil wọ́n bẹ́ẹ̀ sì ni ẹbí òun ààyè ààyè rere táà rere ọmọ rere. ìlẹ̀ àbí هنا الأسد الأولى في حياة البشرية أسد آدم عليه السلام أبي أكوكو لوري لأيه هنا òun náà بآدم ànábì tọ́lọ́ọ̀bá àlejò ọlá sọ̀rọ̀ ẹ̀fọ́ anú suratu nìsá ayára kọ̀kọ́. yà á ayúhà náà. ọlọ́pàá yìí dáì ọlọ́lọ́pàá yọmọ ẹ̀dẹ́ nìyà. ìtàkù rabbakum. ọlọ́run yẹn pààyàn náà bá yín. alladhi khalaqakum min nafsin wahida. ọba tó dá látara ẹ̀mí kan. wa khalaqa minha zawjaha. ó tún wá dá látara ẹ̀mí kan yìí aya rẹ̀. وبث منهما رجالا كثيرا ونساء látara aya àtọkọ yìí a méjèèjì ọlọ́run wá fọ́n síta ń bẹ̀ رجالا كثيرا àwọn ọkùnrin tó pọ̀ ونساء àtọ́bí tó pọ̀ wọ́tàkùn wọ́tàkùn wọ́n alladhi tasaaluna bihi ọlọ́run ni ẹ̀páyọ̀ náà bá tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ ayín torí ọlọ́run ẹ̀bùn mi torí ọlọ́run ẹ má bá mi jà wálé àròhà. bákan náà ẹ pa ọkọ okùn ẹbí tó so yín pọ̀ ẹbí àkọ́kọ́ tó so yín tó wá dẹbí tó pọ̀. inna Allaha kana alaykum raqiba. ọlọ́run torí díẹ̀ òun náà bá àlékẹ́ ọlá gbogbo tẹ́sí pátá lòún rí o lòún sì ń wò lòún sì ń bójútó kò sáà sì pamọ́ ẹ̀yìn ẹ̀rọ àrà ha ọlọ́run ní ká mọ̀jọ̀ ọjà sọ́kà tá a bá ti gbọ́nà tá à ń gbà fẹ́ra wa kò bá ti bá ìlànà ọlọ́ba mú ẹbí ti dàrú ọlọ́run tó ń sọ́tò Hujurat ayé ẹlẹ́kẹtàlá pé. yá ayyuhanna. ọlọ́gbẹ̀yẹ ọ̀ngbẹ̀yẹ ọmọ ẹ̀dẹ́ nìyà. inna khalaqnakum min dhakarin wa untha. adáyín lọ́kùnrin adáyín lóbìnrin. wa ja'alnakum shu'uban wa qaba'ila. aṣẹ́yìn ní orílẹ̀-èdè aṣẹ́yìn ní ìran. lita'arafu. kẹ́lẹ̀ bá a mara yín. inna akramakum inda Allahi atqakum. lọ́dọ̀ ẹni tó jẹ́ ní àpẹ́lọ́dọ̀ wọn ọlọ́run lẹ́bá páyọ náà bá jù ẹ̀rí níta ara fún alátàbí gbẹ́bí kalẹ̀ kẹlẹ̀ mara yín tẹbà wa mara níta mú gbàgbé ara yín tẹ́bá gbàgbé ara níta ẹwà ara yín rẹ wọ́n àwánu ẹwà sí ṣùgbọ́n gbà tá a bá ti da wọ́n torí díẹ̀ kí ní ọ̀sẹ̀lẹ̀ wàlá tẹ̀sí ìkùn. wàlá tẹ̀sí òfìtọ̀rọ̀ tó ha wàlá tẹ̀sílám tẹ̀rìbíyà tó ha ìlà fi. torí pé ọmọ ẹ̀dẹ́yìn àdámọ́ rere tá a dámọ́ tí ó bá ti sí ẹbí tí ó sàmójú àdámọ́ yìí àdámọ́ yìí ò ní lálàáfíà bákan náà rírí ọmọ tí ọmọ fi wúlò inú ẹbí àti ìrètí fi wúlò tí ó ti sí ẹbí kágbéka lọ́nà rere tẹ bá rí gbogbo àwọn ọmọ tí wọn lọ sẹgbẹkẹgbẹ tí wọn bẹ nú ẹgbẹ́ òkùnkùn ẹ lọ wo ìpìlẹ̀ wọn ẹ rí i pé broken homes láti wà ilé tó ti fọ́ na. dọ́ọ̀ adúpẹ́ fún ọ náà alhamdulillah allahu akbar allahu akbar ẹ̀yin olùgbọ́ wa nílé ẹ̀yin olùwọ́ wa mo rò pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan àbí mi ní ìtẹ̀síwájú lórí tí àwọn afáàmì bá wa sọ ìkànnì àwọn àìsàn àwùjọ wa lénìí tó sì ń da àgbáyé láàmú nígbà tí ó di ọgọ́rùn-ún ọdún eléyìí tá wà ń pè ní third millennium tá a bọ́ sí tó ní ya two thousand àjọ àgbáyé gbé àwọn àjẹ́ńdà mẹ́jọ kan kalẹ̀ wọ́n pè ní millennium development goal ìkànnú ẹ̀ tí wọ́n fi ń rán òun náà ni combating hiv aids láti gbógun ti àìsàn kògbóògùn àti àdánwò tó ti wáyé látara torí pé zina yìí ó ti di ìṣòro tí gbogbo àgbáyé ń rán àwọn tí ọmọ bí náà ni àwọn afá ń sọ fún wa yìí nígbà tí wọ́n ní tí ilé bá ti dàrú ẹ̀rì kò síbi tí ọmọ ó ti dàgbàsókè ní ìdàgbàsókè rere yóò ba ìwà ọmọ jẹ́ ọmọ ò ní ní àkàkùn kò ní lásùsí kò ní lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó yẹ kó ní kò ní lẹ́kọ̀ọ́ kò ní níwà ẹ̀rì àwọn ọkùnrin ò sì ní ka ìgbéyàwó kún mọ́ nígbà bá ti ń rí ọgbọ́n dáníkọ̀rọ̀ ìgbéyàwó wa di náà ń bá lè ṣe àṣe kọ́nàbà kí ó sànù wa kó bá ní to ìlú wa òun náà ni gbogbo wa ti ń gbọ́ ìjọba ń gbọ́ aráàlú ń gbọ́ ẹbí ń gbọ́ lórí ewu tí ń bẹ níbi ìwà àgbèrè àti àdánwò tí ayé lè kó ń bẹ pé yóò da ìlú yóò ba ìlú jẹ yóò fa ìpànìyàn yóò fa ìdajẹ sílẹ̀ yóò fa oríṣiríṣi àwọn àìsàn náà ni àwọn afáàṣẹ àṣẹ ń mẹyẹ bọ lápò lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni ọlọ́mùsà gun àwọn àfáà ọlọ́mọbanigun wọn lẹ́nu ọlọ́gẹ́ ẹjọ́ ọ̀rọ̀ náà kò ṣe wá ní àǹfààní ìwà gbére ọlọ́mọbanikásẹ̀ rẹ̀ nílẹ̀ ní àwùjọ wa gbogbo àwọn ọmọ ọlọ́sìn wọn ní ọmọ rere láìláà ìlàlá lọ́lá haúlà ọ̀gbọ̀wọ̀ta ilẹ̀ náà ni a fi àdàgbé ètò ọ̀rọ̀ sí ní èmi èmi ni ọmọ ya yín Ismail Busari والحمد لله رب العالمين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 save tmc ò dágunlá sọ̀rọ̀ àwọn ògo.